بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم التغابن alákọ́fún Allah الله سبحانه وتعالى ọ̀tọ̀rọ ìkẹ́lọ́hun àti ọlá rẹ̀ fún aṣíwájú gbogbo wa olólùfẹ́ wa ẹni tí a ń kọ́ṣe lórí gbogbo àlámàrí wa ẹni tó sì ṣe kọ́ṣe ló ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam abẹ́olúwa wa subhanahu wa ta'ala kó bá ṣe yọ́nù rẹ̀ fún àwọn sàhábà rẹ̀ àti gbogbo Musulmi tó bá rìn lànà rẹ̀ àti ojú pọ́nà tí àwọn sàhábà rẹ̀ ije ọlẹ́jẹ́kùn ṣoṣo ọlọ́run àwọn bàbá wa nílẹ̀ yorùbá tán jẹ́ àwọn àfáà wa láti pìlẹ̀ bí rọmdọ́nù bá wọlé báyìí tí wọ́n bá ń ṣe wọn kan bẹ tí lè má dáa ju wípé ká ṣe àtúnṣe ìgbékalẹ̀ rẹ̀ lọ àwọn máa dá wípé ìbẹ̀rẹ̀ rọmọdọ́nà ìjì ní àárín rọmọdọ́nà ìkẹyìn ìkẹni ìgbẹ̀yìn rọmọdọ́nà àṣẹrúdọ́mà bí ìgbà pé nínú wákà wọn wọ́n mẹ́tẹ̀ẹ̀ta yìí orí mẹ́tẹ̀ẹ̀ta yìí sórí mẹ́wàá àkọ́kọ́ mẹ́wàá kejì mẹ́wàá kẹta bẹ́ẹ̀ sì ló ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ní tó jámà ní wípé gbogbo Ramadan àforíjì ni gbogbo Ramadan ìkẹ́ àtìkẹ́ ni gbogbo Ramadan ìṣẹ́rúdọ̀mọ́ ni láàfin wá ń tún gbé kalẹ̀ wípé ìbẹ̀rẹ̀ Ramadan àforíjì ni àárín rọmọdọ́nà àforíjì ni ìgbẹ̀yìn rọmọdọ́nà àforíjì ni ìbẹ̀rẹ̀ rọmọdọ́nà ìkẹyì ìkẹni àárín rọmọdọ́nà ìkẹyì ìkẹni ìgbẹ̀yìn rọmọdọ́nà ìkẹyì ìkẹni gbogbo ẹ̀ ní bẹnu rẹ̀ bẹ́ẹ̀. ìbẹ̀rẹ̀ rọmọdọ́nà àforíjì ni àárín rọmọdọ́nà àforíjì ni ìparí rọmọdọ́nà àforíjì ni anna muhammad sallallahu alaihi wasallam ó ní wàlìláhi òtàkọ́ ìṣàrí rọmọdọ́n wà záàlìkà fi kúlì láìlá gbogbo òru gbogbo alálẹ́ oṣù rọmọdọ́nù kọ̀ọ̀kan lọ́lọ́wọ́ bá ń bọ́kùn iná kò lẹ́rù àwọn kan tí ń sọ wọn dọmọ àlìjẹ́nà ọlọ́run bọ́kùn ẹrú kò lọ́wọ́ àwọn kan ń bọ́kùn iná kò lọ́rùn àwọn kan sì ń sọ wọn dá àlìjẹ́nà dọmọ àlìjẹ́nà fi ọlá ọlọ́run ń bẹ firi nínú tí ó kan ibi tá a ti sùn lánàá suratu Ali Imran aya 42 èyí tí ó tẹ̀lé ní aya 43 ibẹ̀ láti gbéra sọ ní ọ̀sán tèmi àbí Allah subhanahu wa kó jẹ́ pé tí ń gbọ́ ó fún wa èyí a ti gbọ́ sẹ́yìn náà kó mọ̀jẹ̀ àgbàgbé rẹ̀ kó sì jẹ́ wúlò fún wa. ilaha illallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا وجيها في الدنيا والآخرة ومن المقربين ibi tí ó ní 42 sóòtò Al-Imran Allah subhanahu wa o ó sọ fún wa nínú àyà 41 wípé àpẹẹrẹ tí anábì Zakariya alayhi salam tí ó fi mọ̀ pé òun ó bímọ láyé nígbòsípò náà ló bí ọlọ́run pé wọ́n ọlọ́run ọrọ mi lápẹẹrẹ fún mi lámì tí in tí ó rí ní pé odidi ọjọ́ mẹ́ta gbáko àtòrú rẹ̀ àtọ̀sán rẹ̀ ò ní lè sọ̀rọ̀ ó dòdì ilẹ̀ ọ̀rọ̀ ìjà bó bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ demonstration ó kàn máa tọ́ka ni ìmọ̀ jíwe ó fi máa báwọn èèyàn sọ̀rọ̀ tó ti bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ní máa ṣàdúrà o gbogbo ìgbà ló mọ képe máa rántí mi ọlọ́run subhanahu wa ta'ala ní gbogbo ìgbà eh. má torí wípé mo ti fi àpẹẹrẹ gbígbàdúrà wọ̀n ọ́ ó ti ṣàlàyé rẹ̀ fún ọ wá pàdúrà tì ní bẹ́rù sí ọlọ́run bá ń bẹ yóò máa ṣàdúrà lórí oore oore ń tó dé bóore náà bá tún dé náà ó máa ṣàdúrà torí kóore ó talẹ́ kó bá àyàn pẹ́ kéèyàn ń lò dọjọ́ alẹ́ èèyàn ó bùkátà sí àdúrà nàám ọlọ́niwà náà Muhammad sallallahu alaihi wasallam wa iz qalatil mala'ikatu ya Maryam rántí ìgbà ká màláíkà ń pè Maryam Maryam ni ya tó bí Isa alayhi salam inna Allah astafak dáúdájú Allah subhanahu wa ta'ala ó ṣe àwọn lẹ́ṣàá وطهرك وفوم واصطفاك على نساء العالمين ó sì sà ọ́ lẹ́sà lórí gbogbo àwọn obìnrin tí ń bẹ láyé náà bí ìgbà wípé ọ̀rọ̀ ànábì Zakariya àti ànábì Yahaya ti parí sí verse 41 nígbà tó lọ sọ wípé wàkọ́ rọ̀bákà كثيرا وسبح بالعشي والإبكار الله ti parí ẹ̀ síbẹ̀ yẹn ọ̀rọ̀ anábi zakariya anábi yahya alayhi salam ọlọ́run wá mú ọ̀rọ̀ maryam wá ìbáṣepọ̀ ń bẹ láàrin ìsìsí méjèèjì ni wípé ìyá tó bí anábi tí ń ṣe ìyàwó ànábì zakariya ìyá ànábì yahaya tí ń ṣe ìyàwó ànábì zakariya àti ìyá ti isa maryam ẹ̀gbá àtàbúrò ni wọ́n ẹ̀gbá àtàbúrò la pè wọ́n ànábì zakariya alayhi salam ìgbà tí ó níyàwó tó fẹ́ yàwó ìyá Ìsá ya jẹ́ Maryam ìyàwó ànábì a àti ìyá Ìsá ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n tó fi já sí wípé ànábì Ìsá alayhi àti ànábì Yahaya cousins ni wọ́n jẹ́ síra wọn lákòjúwe Ìsá ọmọ sọ wípé ẹ̀gbọ́n ìyá mi mi ìyàwó Zakariya tó bí bẹ́ẹ̀ náà ni Yahya òun náà mọ̀ sọ pé ẹ̀gbọ́n ìyá mi àbábúrò ìyá mi fún Maryam ló fi wánú ẹgbà wá wípé àsìkò kan lọ́lọ́run bú àdúrà àwọn méjèèjì sí ìṣẹ̀lẹ̀ ìlóyún àwọn méjèèjì súnmọ́ra wọn ṣùgbọ́n yáyá ńgbà tí ń bẹ́ẹ̀nu oyún ti ìyá ti tiẹ̀ tí ń ṣe ìyàwó Zakariya mọ́ríyàmù náà ń lóyún ànábì Ìsá sínú àsìkò kan náà ni ìlóyún wọn wáyé sí ẹgbẹ̀wọ̀n wọn lọ́dọ̀ àwọn àfáà mi wípé ànábì níkùn ìyá rẹ̀ ìyá rẹ̀ máa ń rìléètì ẹ̀ fún àbúrò rẹ̀ ìyá wípé ó jọ wípé ọmọ tí ń bẹ okùn ń fún lọ́wọ́ pé òun kẹ́fìn rẹ̀ bẹ́ẹ̀ wípé bá a bá ti ríra wa ní ẹ̀gbá àtàbúrò in tí ń kun tèmi tí ti sọ wípé yáyá ló kọ̀rọ̀ ó máa jẹ́ tó sì fún wa ń ro òdùnnú bí ó jẹ ní ire yóò ọlọ́run tó ti bẹ́ẹ̀ náà iye tó ń gbọ́lá fún ọmọ yìí tí ń bẹ kun títí ẹ. They are related or they were related to each other. Wọ́n súnmọ́ mara wọn ní ìjẹ́ mọ̀lẹ́bí. Òun ló wà tó ti pé tó fẹ́ parí ọ̀rọ̀ àti ó mú ọ̀rọ̀ Ànábì So kò yí tí ń bẹ láàrin verse forty àti forty two nìyẹn. yẹn ni wípé in tó so verse forty one àti forty two ibi tó ti ní bàtà nìyẹn. Allah subhanahu wa ta'ala ó ránṣẹ́ sáwọn màláíkà kí wọ́n sọ ẹ pé mọ́bóyá ẹ ṣàlàyé ọ láti yàn ọlọ́run ọba ṣe fún inna Allaha astafak gbogbo àká ń sọ yìí kò tí ì lóyún Isa ṣùgbọ́n ẹjẹ́ ó mà ìpìmọ̀ ọlọ́run bá sálẹ́sà o ààyè mi ọlọ́run bá ní ọlọ́run bá sì ṣàfọ̀mọ́ fún gbogbo àwọn ìwà pálapàla ìwà àdọ̀tí tóbìnrin máa ń rìn ìwà àgbèrè tóbìnrin ń rìn kó tó lọlé ọkọ ọlọ́run bá ní mo fọ̀ ọ́ bí àwọn àwà yẹn ibẹ̀ láti fi rí i pé ó ti pẹ́ láyé tí wàá gbèrè ìwà àdọ̀tí ti ń wáyé láàrin ọmọ ẹ̀dá èèyàn lórí ilẹ̀ ayé ìjọmọ èèyàn ìwà ṣìnóòsẹ̀ dẹ́ta ìwà ọkọmọbìnrin mọ́ ti ìdélé ọkọ kó nǹkan mọ́ lè kayọ ọkùnrin tó ti bá lò papọ̀ kìí sèmi ló sẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ń burú sí ni yóò sì máa burú sí ni tálíkì yá mèédé torí pé àná Muhammad sallallahu alayhi wa sallam ó ti já mọ̀ wípé nínú àwọn àpẹẹrẹ táfi mọ̀ pálíkì yá súnmọ́ ìwà àgbèrè ó ẹ̀tọ́ láwùjọ ẹ sì rí pé bó ti rí boyfriend girlfriend relationship kìí ṣe tó jáburú má kódà ìyàwó tí ń bẹ nílé náà ọkọ rẹ̀ ó mọ̀ pé ń dálé kódà wọn àti àlè ìyàwó rẹ̀ náà tó pàdé ara wọn tó kíra wọn so àwọn èèyàn legalize immoral act ẹ wo kódìjọbọ náà kọkùnrin máa fọkùnrin kóbìnrin ó fóbìnrin ẹ rí i pé indirectly ó ti ń wà legalized gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lára àpẹẹrẹ pálíkì àmọ̀ tó máa ní ṣùgbọ́n nínú àánú ọlọ́run wa ta'ala fún mọ́ríyámù tí ó bí sá ọlọ́run bá ti fọ́ mọ́ kúrò níbi àwọn ìwà wọ̀nyẹn kì ṣe alágbèrè torí pé Allah wa ta'ala Allahu akbar tó tó ọlọ́run ó ti mọ bó ti ara ní jáde wọn ò sì ń jó ní bàbá so tó o bá ìpè ya sàfọ̀mọ́ fún Mariam káwọn yẹn mọ̀ pé kìí ṣalágbèrè kò sí bí wọn ò sí ní àlẹ́ ìjẹ́ tí wọn sí ní àkíyèsí ẹ̀ wípé òun sì náà ni nígbà tó bá ní oyún tí ò lẹ́ni tó fún nígbà tó bá soyún Ìsá tí ò lè tọ́ka sọ́kùnrin kan tó bóun sùn so tó má ṣe pé kìí ṣe ẹ wá ṣe decent lady tó wà modest tó nítìjú tó sọ́ra fún gbogbo àwọn ìwà pálapàla tí ò bá jẹ́bẹ̀ ọlọ́run bá ti ni nígbà tó lóyún ifá tó bí i á padà débẹ̀ kọ́lọ́run kó fẹ̀mí náà nínú sọ́ọ̀tù mọ́ríyàmù mọ́dún mẹ́fà ọdún méje ó débẹ̀ o torí pọ́ tó ń ti bẹ́ẹ̀ tí ìbá fi orí kalẹ̀ tẹ́sí ìmọ̀ pé kì í sọmọ lágbèrè ìgbà tó gbé oyún Ìsá wọlé síbẹ̀síbẹ̀ náà wọ́n àkíyèsí ẹ̀ wọ́n ló ń ni ibo ló ti rọ́mà ibo ló ti rọ́yún gan in the first instance tó wá dọ́mà ọlọ́run ọba subhanahu wa ta'ala wa tahirik ó ti fọ Mariam má ó ti sọ kú níbi àwọn ìwà jagbajagba ìrìn ṣìnà ọ̀rọ̀ ṣìnà ìbóníṣìnà rìn gbogbo ìwà tí máa ń dọ̀tí èèyàn gẹ́gẹ́ bí obìnrin ọlọ́run bá ti máa kó nígbà àwọn àwà yẹn wàstọ̀fẹ́ẹ̀kì àìlẹ̀ẹ̀nìṣẹ́ ilẹ̀ gbogbo obìnrin tí ń bẹ láyé náà wa ó ti lórí gbogbo wọn ọ̀tọ̀lọ̀rọ̀ ti tiẹ̀ láàrin gbogbo obìnrin tí ń bẹ láyé gẹ́gẹ́ bí wa tàbájú túmọ̀ àyà kàtán àwọn dùrúsù ìsẹ̀fẹ́ẹ̀dà nílẹ̀ àyà nàfikòrò ha àwọn useful lessons tí bá ń bẹ nínú àyà kọ̀ọ̀kan yẹn á ṣàlàyé rẹ̀ nínú àyà 42 yìí a rí ẹ̀kọ́ bíi mẹ́ta kankan nú ẹ̀ àbí méjì àkọ́kọ́ al-istifa'a wa at-tathhir al-ilahiyya يدل على تفضيله على الآخر وابتلاء له واختبارا ورضا المفضل عليه عن المتفضل نعمة من الله عليه يستوجب الشكر والتطهير وصحة الاعتقاد وكماله nínú ẹ̀kọ́ tákọ̀ọ́dí kọ́nu àyà yìí ni wípé ìṣẹ̀fà àti ìfọ̀ọ̀yànmá èyí tọ́lọ̀ máa ń ṣe fẹ́dà e ń tọ́ka lórí pọ́lọ̀ wọn bá gbọ́ láfẹ́ nìyẹn lórí àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ ni ń tọ́ka ìpé ọlọ́run bá fẹ́ràn ẹni yẹn ló fi sàfọ̀mọ́ fún ló fi gbọ́lá fún lórí àwọn tó kù ló fi sọ pé ibi tá a lò délé ni àfi kí Allah subhanahu wa ta'ala ó ṣàánú wa ni láyé ìgbà kan bóbìnrin ò bá mọkùnrin wípé délé ọkọ virtues virtues ló jẹ fún ìwúrí ni oore ni ọlá ni kódà àwọn òbí rẹ̀ ó tún mọ ẹyẹn gàn láwùjọ pé ah, ọpẹ́ ni tọ́mọ wá fi lọ lé ọkọ kò mọkùnrin rí virginity kọmọbìnrin mọ́ sí pálapàla tí ó fi lọ lé ọkọ ṣùgbọ́n lẹ́nìí ó ti di kọmọbìnrin ò lájú ó wà barbaric nínú ọpọlọ àwọn tí wọ́n jìnà sẹ́sìn tí wọ́n sì jìnà sí ọmọlúàbí kẹ́nà ọmọbìnrin ń bẹ at age eighteen nineteen twenty kò ní boyfriend wọ́n lè ṣe pé lákìrí bó tó ló fẹ́ yà ni irú nonsense wo nìyẹn mo tẹ̀ jẹ́ kó máa date irú ẹ̀sìn wo ni wọ́n gbà yẹn ẹjẹ́ kọ́ mọ sex education àwọn ìbò kan burúkú tọ́lọ̀ ti yà àlùbáríkà ṣe bí wọ́n kọ́ sex education ní school á ti mọ bá ti máa ṣe tí òfin ní doyún ọlọ́run ìwà ẹranko wọ́n sì àgbà kò lọ́wọ́ wa o àwọn òbí wa níjọ́ kìíní àná tí wọ́n bí wọ́n tó oníròrí lórí láwọn òbí wa ọjọ́ kìíní àná wọ́n rí láìpù gidi lò ó ọmọ òdàpọ̀ nílé ìwòsàn ọmọ ti ń dà pọ̀ ní ìsìn ọmọkọ́mọ ti ń wọnú mọ̀lẹ́bí látara ìwà àgbèrè oríire ọmọbìnrin àti your age mo ti dàgbà tó tó para rẹ mọ́ tó ṣèrànà ẹ̀yin òbí tẹ̀sí ń tẹ̀yìn náà tẹ̀yìn bẹ́ẹ̀ náà ẹ̀ máa dúpẹ́ lórí àwùjọ ti bàjẹ́ níbi ìwà àgbèrè kódà ìran ọmọ lọ ìran mẹ̀dẹ́yìn fẹ́ ṣe àgbèrè jẹranko lọ náà ẹ̀ńtọ́lọ̀ bá wá ṣe bẹ́ẹ̀ fún àdánwò ni o bọ́lọ̀ bá fi dánwò ni o ìwọ̀tọ́lọ̀ bá ní òun gbọ́lá kan fún ọ lórí gbogbo ẹ̀dá tó kù níbi ìwà o mọ́ ẹni pé ò rìnrìn ranù pé sọ̀rọ̀ burúkú pé kẹ́gbẹ́kẹ́gbẹ́ gbogbo ìwà tá a gbọ́dọ̀ bá lọ́wọ́ mùsùlùmí wọn náà jìnà sí ìgbàgbọ́ tó ní àlàáfíà ló fi ń ṣe lọ́hùn oore ńlá ni ọmọ èyí sí fọ́pọ̀lọpọ̀ ẹ̀dẹ́ èèyàn ṣe wá rẹ̀ tí ó bá ń bá rẹ̀ ní bẹ́ẹ̀ lò tọ́lọ̀wọ̀n sórí oore yẹn fún kí ẹni náà wá yọnu sórí tọ́lọ̀wọ̀n bá ṣe fún kó gbà pé ìkẹni ìyẹn náà ń túmọ̀ kí ìyẹn náà dúpẹ́ fọ́lọ́run lápòjúwe nínú mọ̀lẹ́bí ọlọ́run dá lọ́lá ó sókè gbọ́wọ́ ìsókè responsibilities òun ló ń ṣódà ẹ̀ àdánwò ló jẹ́ fún wọn ọlọ́ọ̀fẹ́ fi níwò ni bẹ́ẹ̀ yóò ṣe gààrò bóyá yóò rí rí wípé èmi náà ni wọ́n ń sọ wípé ògù òdílé wa nígbà táwọn ti wá gbé mi sípò tí mo wà báyìí níbi iṣẹ́ ìjọba tí mo wà àbí níbi òwò tí mò ń ṣe àbí láyé jẹ́ mi mo ti wá do lórí ẹbí ẹnìkan gbọ́dọ̀ mímá ọlọ́run ọlá tọ́lọ́run bá ṣe fún lórí yín ìwọ bá ní kó rí bẹ́ẹ̀ fún tó bínú rẹ̀ tó sì kìta rẹ̀ máa dúpẹ́ torí pé yín mọ̀yìn ọlọ́run bá fi sàánù rẹ̀ kì í sábà rọrùn kọ́ ọmọ tí wọ́n bí léèyàn ọmọ ọmọ àbúrò àbúrò lẹ́yìn èèyàn níjọ́ wo ayé rí kí tó ní tójú tèèyàn lọ kí lẹ́ẹ̀kọ́ tó kọ́ tójú tèèyàn tèèyàn ẹgbẹ́ ọmọ mi ni ẹgbẹ́ àbúrò mi ni kí ni màá bínú rẹ̀ fún ibo rẹ̀ ni wallahi ni ìmánì yẹn wá bùkátà sí kó dúpẹ́ rẹ̀ fọlọ́run kọ́lọ́run kó lè sàlékún rẹ̀ fún wọn náà ṣẹ́ẹ̀sì la bá pé èèyàn mọ́ wípé èèyàn wà saint ẹ̀yìn jẹ́ ẹni tí ń jìnà síbà tí ò dáa èyí tó jáde borí rẹ̀ jù ní nígbàgbọ́ gbàgbọ́ pé sound kó tó wá bó ti kó lè mọ́ tó láyé òun rò ṣe ní kàmìdò ní blọọkì sọ́sẹ̀sì ní àwọn kan ní òjẹ́ ń débi tí mo fẹ́ dé kò ní rí bẹ́ẹ̀ oore ńláńlá ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àyà yìí ọlọ́run bá ní wọ́stọ̀fáàkì ilẹ̀ ó sà ọ́ lẹ́sà lórí lọ́pọ̀ ààyè nínú Qur'an tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ nípa Bani Isra'il ọlọ́run ni wa faddalnahum ala al-alamin àwọn àfáà níbi tá a bá ti rú tẹ́kìtì bẹ́ẹ̀ àbí contextual tẹ́kìtì bẹ́ẹ̀ nínú Qur'an tọ́lọ̀ ti sọ pé mo bọ́lá fáwọn Bani Isra'il lórí gbogbo àgbáyé wọ́n láwọn tí wọ́n jọ ń lásìkò kan nínú èèyàn lọ́wọ́ bá ń sọ tá a bá ti dáyà nínú Qur'an títúmọ̀ rẹ̀ túmọ̀ pọ́lọ́ lóhùn ṣàánú àbáni Israel òun gbọ́lá fún Israelite lórí gbogbo ẹ̀dá èèyàn wọn láwọn tí wọ́n ń bẹ tẹ́jọ́ jẹ́ contemporaries lásìkò yẹn lọ́rọ̀ bá ń sọ. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó lọ́wọ́n bá ti gbé ànábì dìde gẹ́gẹ́ bí ànábì kẹyìn alọ́lá ju àwọn àbáni Israel lọ. so the first is the case níbi ọ̀rọ̀ eléyìí wàtọ̀fáàkì àìlànìṣẹ́ ìlà àlàmín tọ́nà ọba lò fún Mariam bí gbogbo obìnrin ayé ni kìí sóbìnrin àsìkò rẹ̀ nìkan gbogbo obìnrin ayé ni lọ́lọ́run ọba lòun ṣe Mariam òun ṣe ní ọlá òun gbọ́lá fún lórí wọn àná Muhammad sallallahu alayhi wa sallam ó jámọ̀ wípé women leaders àwọn adarí obìnrin láyé ló jẹ́ alkiyama mẹ́rin náà ni wọ́n àwọn obìnrin tí ó aṣáájú gbogbo àwọn obìnrin tó kú lójú alkiyama nínú ọba aljanna wọ́n ní arba mẹ́rin ni wọ́n ó dákọ Maryam sáà sọ̀rọ̀ parẹ̀ yìí ó dákọ Hawa ìyàwó anábì Adam alayhi salam ó dákọ Khadija ìyàwó rẹ̀ àkọ́kọ́ bákan náà ó sì dákọ̀ Fátímà ọmọ rẹ̀ láàásàfúrà láàrin kípò Hawa Asiya ìyàwó Fir'aun oníkẹrin aná Muhammadu ló jẹ́ àmà bẹ́ẹ̀ pé àwọn mẹ́rin kan bẹ náà àwọn obìnrin àwọn láti wájú gbogbo obìnrin láyé Asiya ìyàwó Fir'aun Khadija àkọ́fẹ́ ìyàwó aná Muhammad sallallahu alaihi wasallam ẹni kẹta Maryam ìyá Isa tán sọ̀rọ̀ parí yìí ẹni kẹrin Fatima bintu Muhammadin sallallahu alayhi wa alihi wa sallam نعم آية توتلي يا مريم قنوتي لربك واسجدي واركعي مع الراكعين يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين àwọn màláíkà iṣẹ́ tọ́lọ́wọ́n bá rán wọn sí Maryam wọn ò tí ì jẹ parí wọ́n tẹ̀síwájú a ti fún ọrọ̀ lórí bẹ́ẹ̀ náà ìyá Maryam ìwọ Maryam uqunuti li rabbik máa tẹ̀láṣẹ olúwa rẹ̀ alqunutu huna bi ma'na at-ta'a li'anna al-asla fi al-kalima at-ta'a قبل أن تستعمل استعمالا آخر الذي يدل معناه أيضا على الطاعة والانقياد أقول القنوت originally wọ́n ń lò fún obedience ní atọ́à tàbáyín lágbájá qanit is obedient servant of Allah she is an obedient servant of Allah so wọ́n padà ń lò ní nílò àwọn àdúà káà máa ń ṣe tá à ń pè ní kunut sì wo àwọn àdúà yẹn náà èyí tó ń ṣe ńlá kọ́ wa látọ̀dọ̀ tá du'a òun náà ń tọ́ka ìjẹni tó máa tẹ̀lé àṣẹ náà ni so Allah subhanahu wa ta'ala ń pa Maryam láṣẹ uqunuti li rabbiki tó ti pé àṣẹ ọ lẹ́ni iyì lẹ́ni ọlá ló gbogbo àwọn obìnrin tó kù tó ti bẹ́ẹ̀ uqunuti li rabbiki máa tẹ̀lé àṣẹ olówó rẹ̀ wàtúdì sì máa forí kanlẹ̀ fún wàrùkáì máa ẹ̀rọ̀ kìín sì máa lọ rùkúrù pẹ̀lú àwọn tí wọ́n lọ rùkú بسم الله الرحمن الرحيم يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين نعم ومريم جوبا جوسيلف الله بارك kò fi ọba ara o kò fi ọba mọ́ ṣẹ́ṣẹ́ súnmọ́ lọ́hùn wàsíjúdi sì forí kalẹ̀ wà rùkẹ́rì máa àbọ̀ kìí máa ṣe kọ̀dọ̀rọ̀ kó máa rùkú bá a a rí àwọn ẹ̀kọ́ mélòó kan gbọ́yé inú ẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ ó ní pé ìran obìnrin nínú ẹ̀dá ọlọ́run pa wọn náà láṣẹ kí wọ́n máa ṣèjọ́sìn fún ọlọ́run subhanahu wa ta'ala bó ti pa ọkùnrin láṣẹ rìn bó ti àyàn kọkùnrin kírun ló àyàn kóbìnrin ó kírun bó ti àyàn kọkùnrin ó gbàwẹ̀ ló àyàn kó lọ mẹ́kà kó lọ ṣiṣẹ́ hajj bẹ́ẹ̀ ló dọ́ra yẹn fún mi náà kó náà ṣiṣẹ́ hajj ó ti jọ́ra yẹn fọkùnrin kó yọ zakat nínú àwọn dúkìá táwọn ọlọ́run bá fún nínú àrísìkí tá a fún bẹ́ẹ̀ ló dọ́ra yẹn bóbìnrin náà bá láǹfààní sí àrísìkí ó fowó ara rẹ̀ ṣe ni ó jẹ́ lógún látọ̀dọ̀ ọkọ rẹ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ ni kó náà ṣe kí ni kó náà yọ zakat gbogbo iṣẹ́ ibadat al-ma'muru bihi fanisáwù fiha mushtarikat gbogbo àwọn iṣẹ́ ìjọsìn tí Allah subhanahu wa ta'ala pa àwọn ọkùnrin láti káṣe inú ẹ̀sìn àwọn obìnrin náà partners ni wọ́n jẹ́ pẹ̀lú wa àwọn náà gbọ́dọ̀ ṣe é àyàfi àwọn iṣẹ́ ìjọsìn kọ̀ọ̀kan torí àwọn ìṣesí wọn tọ́lọ́run bá dá mọ́ wọn lára lásìkò yẹn kò gbọ́dọ̀ ṣe é àsìkò tóbìnrin bá ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ ìrún di èèwọ̀ fún láti kí ìmọ̀ wọ mọ́ṣáláṣí ìmọ̀ gbọ́ kùránì lọ́wọ́ tí ò bá nídìí ó dé wọ̀ fún ìṣe hajj kó wá lóun ti tọ̀wáàfù ilé ọlọ́run ó dé wọ̀ fún lẹ́yìn àwọn exceptional cases wọ̀nyí ọ̀ràn yẹn ni o àǹtí wa ẹ̀yìn ìyá wa àwọn iṣẹ́ eré táwọn ọkọ wa ń ṣe táwọn ọmọ wa ń ṣe kò tó fáwọn láti wà lìjọ́nà oníkálukú ó ṣe ti tiẹ̀ nìyí báwọn baálé wa bá ti ń sáré tí wọ́n ń gbìyànjú káwọn ṣe tọ́ ọlọ́run káwọn lè bójú ọlọ́run bá pàdé bẹ́ẹ̀ ló di ọ̀ràn èèyàn fẹ́yìn náà kẹ́yìn náà ṣe. àǹfààní kejì táàrí mú nú àyà yìí ànàlùkùnú tàwa sùjúdà wà rúkú àmìnàlẹ̀ ìbàdá tilẹ̀ kọ́fù billahi ta'ala. ó ní wípé ìjúpájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́hùn ìgbàfófin ọlọ́hùn ìforíkanlẹ̀ fọlọ́hùn ìlọrùkúrù gbogbo àwọn iṣẹ́ ìjọsìn yìí ọlọ́run bá nìkan là ń gbé fún o àìgbé fẹ́lómi lẹ́yìn ọlọ́run tó dẹ bá wo àṣẹ yẹn Allah subhanahu wa ta'ala ó ń pa Maryam láṣẹ ni òkùnútì ilẹ̀ rọ́bìk òfin ọlọ́run bá rẹ mọ́ tẹ̀láṣẹ olúwa rẹ̀ wàsíjódì ìmọ̀ forí kanlẹ̀ fún wàrùkáì máa rọ́kìrì eléyìí ó tún já mọ̀ wípé Maryam ẹrú sí ọlọ́run tọ́lọ̀ ń pa láṣẹ ni tó bá ti pé ìyá ọlọ́run ló bá jẹ́ ni ọlọ́sùn mọ́ apá láṣẹ tó bá ti pé ìyá ọlọ́run ni báwọn kan ti gbà wípé òun ló bí olúwa ọmọ sì máa kò bí rẹ̀ láṣẹ tó bí ó sì gbọdọ̀ mọ́ ṣe sí ọlọ́run ọba ni Maryam tó sì jùpájú sẹ́lẹ̀ fófin ọlọ́run ọlọ́run ló sì dáa so pẹ̀lú àwọn àṣetọ́lọ̀ bá ń pa yìí ó jẹ́ mọ̀ wípé ọlọ́run bò sí lọ́lọ́run ẹrú sin ọlọ́run bá ṣe àmọ́ ọlọ́run bá panlé ó yìí sílẹ̀ ní ayọ̀ bákan náà arígbọ́yé àyà yìí wípé ẹrú sì gẹ́gẹ́ báwọn kan ti ń sọ لقد كفر الذين قالوا إن الله والمسيح بن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح بن مريم وأمه ومن في الأرض جميعا Allah bá ní àwọn tí wọ́n ń pe Masih yẹn Isa Maryam tí wọ́n ń pe kóun lọ́lọ́run wọ́n ti ya kèfèrí o wọn ò sínú ẹrú sì ní ọlọ́ọ̀tí ní ọlọ́ọ̀ yọ́nú sí torí pé ọlọ́ọ̀ yẹn sí kéfèrí ẹ̀dá ọlọ́ni torí ń fojú òfin ọlọ́run bá gbolẹ̀ kò náà ní ìwọ ọlọ́run bá ta'ala tọ́lọ́run bá ní kó fóun so gbogbo ẹni tó bá wá rí Isa tó màmá Isa tí ń jẹ́ Maryam ọlọ́run ọlọ́wọ́n wà náà Muhammad sallallahu alaihi wasallam sọ fún wọn tààrẹ tó ní kápá nǹkan kan láti dáṣe lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tó bá fẹ́ pamú yísá tó fẹ́ parun yányán ó sì pàyà rẹ̀ run yányán gbogbo àwọn tí ń bẹ lókè èpè pátá kó sì pamọ́ run yányán tààrẹ tó lè di ọlọ́wọ́n ọba lọ́wọ́ kó kú sí so eléyìí náà túmọ̀ sí wípé mọ́rùn-ún ẹrú sìn ọlọ́run ọba ni kìí ṣe ìyà ọlọ́run lẹ́yìn ni Allah subhanahu wa ta'ala onímọ̀lì masihu bin maryama illa rasulun qad khalat min qablihi rusul masihu ọmọ maryama yìí kí ni tó jẹ́ talẹni náà bí ò bá já sí pé òjíṣẹ́ ọlọ́run ọba kẹni tí kẹrin àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ti síwájú rẹ̀ kóhun tó wálé ayé wa ummu siddiqah ìyá rẹ̀ sì rèé ó jóbìnrin ìwòótọ́ ó jóbìnrin olódodo asidikiya trustworthiness òun ni the next category of spirituality since jẹ́ prophethood and messengership ipò mẹ́rin náà ní níwájú ọlọ́run ọba níjẹ́ èèyàn tá a jẹ́ bá ti súnmọ́ ọlọ́run ọba sí àti bọ́lọ́run ọba ti fẹ́ràn wa sí àwọn tọ́lọ́run ọba fẹ́ràn jùlọ làwọn ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run àwọn tí ó tún pọwọ́ tẹ̀lé wọn lẹ́nu tó bá dépò sídìkíyà ipò ẹni tó jóló tọ́jú sí iṣẹ́ tó rán àwọn ànábì ọlọ́run so ipò yìí ní ìyá Ìsá wà ìyá Ìsá ìsọ ọlọ́run kìí sànábì lakinnaha kanat siddiqa so ipò kejì ló ń wà kìí sànábì ọlọ́run kìí sòjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni kìí ṣe ìyá ọlọ́run kana yakulani ta'am àti Ìsá nìyí ati ọmọ àti ìyá rẹ̀ Maryam àwọn méjèèjì wọ́n ń bòkèlè wọ́n ń jẹun sọ́lọ́ a máa jẹun bí ebi a máa pa rẹ̀ jẹun tó ẹni tí ẹni tí ẹni tí bí ó jẹ́ lára àwọn human characteristics nínú ìsinmi tọ́lọ̀ ń dá máwọn ọmọ ìdáyẹ̀ ní kékeré máa pa wá láti mọ oúnjẹ tá a so ebi a máa pa ati àti ìyá rẹ̀ tó ń pè ní ìyá Olúwa òun ló fọ́tà àwọn náà fi máa ń wá jíjẹ àti múmu àwọn náà ń struggle láti jẹun kí a ná ìyá kùlá ní tọ́ram àmọ́ ẹ̀wọ̀ ọlọ́run wọ́n wá ní yìí itobe ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run gbogbo àlàyé tá a ṣe bá ti ń júwe ọ̀rọ̀ Ìsá fún wọn àti ìyá rẹ̀ tó ti bẹ́ẹ̀ náà ẹ̀tọ́ mú ṣe ń parọ́ máa wà ọlọ́run ẹ̀rọ mú ṣe ń ṣàdáparọ́ ni kéèyàn sọ wípé Ìsá ọlọ́run ọba ni àbí ìyá rẹ̀ Mọ́ríyàm ó jẹ́ ìyá ọlọ́run. náà àyà forty four. ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون نعم إباتي الله سبحانه وتعالى تبورو تو دبيتي يودي أبكاتو لوبي آية 44 tí wọ́n kà fún wa yìí ìwọ Maryam máa lọ rùkúrù pẹ̀lú àwọn tí wọ́n lọ rùkúrù níbo láti lọ rùkúrù jàmáà mùsùlùmí níbi ìbádà ìjọ orí ìrùn ni ilé náà já mọ̀ pé ìyá Isa kanat mura'atan muslima she was a muslim woman mùsùlùmí ni ìyá Isa bí Isa náà ti jẹ́ mùsùlùmí ìyá Isa is a Christian Isa gafa ara is a Christian àwọn méjèèjì mùsùlùmí ni wọ́n kúrà musulmi tí ń kírun ni wọ́n ilé ìjámọ̀ pé Isa alẹ́sàlá ọlọ́run náà fún láwọn ọ̀run chẹ̀sí kí bí ìyá Isa náà ṣe jẹ́ ọlọ́run paláṣẹ ọmọ ìyá mi bìnrin nù Islam kí ló wádé tí wòye ó lè máa ń borí lóòótọ́ ṣùgbọ́n òye àbí kò sì máa àbí kò nígbàgbọ́ wípé ńgbà bá fẹ́ kírun nìkan là ń borí sí tàbá ti kírun kò ní ìdíkà borí mà rárá o gbogbo àwọn àṣẹ wọ̀nyí nípa bá sì máa múra lánàá síláàmù yìí ọlọ́run bá fẹ́ kóbìnrin tí ó bá ṣorí ire kó máa ṣe bẹ́ẹ̀ ló sì máa min ọlọ́run ní ìyẹn o ń jẹ́ nínú àwọn ìròyìn èyí táwọn ọlọ́run ọba ránṣẹ́ rẹ̀ sí wa náà Muhammad ń nínú àwọn ìró kọ̀kọ̀ èyí tí àwọn ọlọ́run ránṣẹ́ rẹ̀ sí wa náà Muhammad sallallahu Alaihi Wasallam. ìtumọ̀ rẹ̀ ní wípé ọlọ́run jẹ́ ká pé àwọn àlàyé tó ń ṣe nípa nábì Ìsá àti ìyá rẹ̀ Mọ́ríyàmù yìí ń tànà bí tẹ́lẹ̀ ni òun lẹ́yìn ń rí ìmọ̀ kọ̀kọ̀ ló jẹ́ kódà gbogbo tún dà nẹ́bì kan náà ṣáájú ìgbà tó ọlọ́run kọ́lọ̀ tó sọ yìí kalẹ̀ ọ̀rọ̀ yóò hàn sánàbì àwa ọlọ́run la ṣe ń rí fi ilẹ̀ sí wa náà Muhammad sallallahu alaihi wasallam lẹ́kùnrẹ́rẹ́ àfikún àyọkú torí pé wáyé ni látọ̀dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ọba tó gbọngbọ́n ọba ọgbọ́n ọba kì í ṣe pé ànábì ló lọ́n kọ́ tẹ̀yìn lọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n ṣe ọlọ́run lọ sọ́dọ̀ àwọn ọ̀nà sọ́rọ́ àbí kó lọ sọ́dọ̀ àwọn yẹ̀húdí kó ní ẹjúwe bánà bí ìṣàgán ti rí fún mi rárá ọlọ́ọ̀bá ní àwọn afúnra wa là ń rí ìfilẹ̀ sí wa ànábì là ń kọ́ ló fi mọ́ tí ìbá ṣe pé àwọn ọlọ́mọ sàánà wa tààlà rí ìfilẹ̀ fún ẹ ò ti mọ́ ní mọ̀ ń pa rẹ̀ وما كنت لديهم ó sí lọ́dọ̀ wọn gbà náà ìrìlùkún àkọláàmàhún nígbà tí gbogbo wọn ju gègé wọn sínú omi wọn ju báírò wọn sínú odò àyíhùn yẹ́kfòlù náà yàm èwo nínú wọn tó fẹ́ gba mọ́ríyàmù tọ́ wà máa kún tẹ̀lẹ̀dẹ́ ìhìm ìdí yẹ́kọ̀tọ̀sùmọ̀ wọn ó sí pẹ̀lú wọn nígbà tí ń jà sí àwọn olùmọ̀ wa kọ́lọ̀ jálẹ̀ kí á mú dáa fún wa pẹ̀lú àwọn àlàyé táwọn àfáà tí wọ́n jẹ́ contemporary scholars tí wọ́n ṣe fún wa wọ́n jẹ́ mọ̀ wípé ìmùrọ́nù tó bí Maryam sọ̀rọ̀ pé chapter yìí náà àwa tí ọlọ́run bá ní ká fi follow up àwọn classes wa yìí ní last year Ramadan a ṣàlàyé níbẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí ní tó fi ń jẹ́ sọ̀rọ̀ Al Imran pé ọlọ́run fi ọwọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó yi ṣàlàyé nípa the family of Imran náà Imran yìí òun ọmọ ẹni ọlọ́ni ọmọ ẹni ọlọ́ni ẹni ire ọmọ ẹni ire òun Maryam jẹ yìí ìgbà tí Imran bí Imran bí gbogbo àwọn fámílì wọn kẹ́jẹ́ bá ní gbogbo wọn ni wọ́n tẹ̀m̀pọ̀rọ̀ mọ́ríyàmù náà ni ọlọ́run sọ̀tàn rẹ̀ kúlẹ̀kúlẹ̀ ìkẹ́ ọlọ́run bá sọ fún wa ó <laughs> títóbi ọlọ́run nítorí sì fa ni wípé ìrújú tí àwọn tí wọ́n ṣe mùsùlùmí ń gbé wá nípa mọ́ríyàmù kódà àwọn tẹ́ mẹ́ tí wọ́n ṣe mùsùlùmí wọn sọ́dọ̀ ọlọ́run wọn awólẹ̀ síwájú píchọ̀ rẹ̀ wọn àtàbẹ́là sí imú kí wa ta'ala wá lọ in depth pé ẹja tukọ̀kọ̀ gbogbo ohun tó rọ̀ mọ́ ìṣẹ̀mí ayé mọ́ríyàmù fáwọn kí a fi mọ̀ wípé She wasn't anything than being a servant of Allah subhanahu wa ta'ala. sọ wípé ọlọ́run ni. wípé lè ṣe lẹ́yìn ní ọlọ́run. Kó wípé ọlọ́run ṣe ń dára tó lè dára tó wù. Kò ṣeé ṣe. Ìpìlẹ̀ rẹ̀ rèé. Ńgbà àwọn àfáà dáadáa àwọn olùbẹ̀rù ọlọ́run nínú ọba ní sọ̀rọ̀ yìí gbogbo wọn wá sọ́dọ̀ Imran gẹ́gẹ́ bí ọ̀gá wọn ọmọbìnrin tẹ bí ẹjá bá yín tọ̀ ẹjá àgbàtọ̀ ẹjá àgbàtọ̀ bí ká ní àfáà ta fẹ́ràn gan ta sì trust ọlọ́sìn sàánù náà gbogbo ibi dáadáa tá a ro kàn sí ó tún dájú bẹ́ẹ̀ lọ kó wá bímọ káwọn ọmọ kéwù àtàwọn tí wọ́n nífẹ̀ẹ́ àfáà yẹn tó mọ wá wá ah, ẹ ṣe ìkẹ́dàkùn ọmọ yìí èmi náà jẹ́ ń tọ̀ èmi náà jẹ́ ń tọ̀ kẹ́ni ń dé èmi ní mọ̀ sanwó ẹ̀ èmi náà sanwó lé kéwù ẹ̀ èmi mo tiẹ̀ fẹ́ gbà sọ́dọ̀ yẹnyẹn ni wàhálà ṣe ìkẹ́ mọ́bìnú máa bá yín tọ́ ju bẹ́ẹ̀ ṣe ń rò pé máa tọ́ dá gan lọ gbogbo wọn ni wọ́n wá bẹ́ẹ̀ lọ́lọ́ fi ń sọ wípé wà máa kún tàlàdá ihim ìwà náàbí ò sí lọ́dọ̀ wọn ìjìlùkú náà kò láàánà hún nígbà tí wọ́n pa wọ́n láṣẹ kí wọ́n ojú gègé wọn sínú omi wà máa ayum yẹ́kfòl mọ́rùyàmù káfí máa talẹ́ni tí ó gba mọ́rùyàmù tọ́ wà máa kún tàlàdá ihim ìrì ọ̀sọ̀sìmọ́ọ̀n ò sí lọ́dọ̀ wọn nígbà tí wọ́n ń ṣe fanfa tí wọ́n ń jà lórí ẹni tí ó jẹ́ gẹ́ẹ́díàn mọ́rùyàmù ìgbà tí èdè òyédè má èmi mo fẹ́ tọ́ wọ́n ló fẹ́ tọ́ nǹkan kan ọlọ́run wá ránṣẹ́ sí Imran ó ní eléyìí èsì nǹkan jà sí gbogbo àwọn tí wọ́n wáyé náà ni wọ́n jẹ́ ní irin náà sì jọmọ kí ó sí ọ náà jẹ́ alátìlẹyìn sí ọ tí wọ́n kẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀sìn ọlọ́run lọ́dọ̀ rẹ̀ báírò tí kọ̀ọ̀kan ni wọ́n fi ń kọ ìnjíìlù kalẹ̀ tí wọ́n fi ń kọ tàwọ́rọ́ọ̀tì kalẹ̀ tó jófin ọlọ́run gbogbo wọn dá báírò wọn jọ ẹ wá da báírò yẹn sínú odò tẹ́ bá ti da báírò yẹn sínú odò ẹ tí báírò tẹ́ bá ti léfòó tí owó tó kù tẹ́ẹ̀dì sínú omi ẹ tí tẹ́ bá ti léfòó ẹni ẹlẹ́ni tí ó gba mọ́rí àmùtàn ẹ̀rí yásíkì nìyẹn ìjà parí ìjà parí tọ́ ìmùrọ́nù náà sì ṣe bọ́lọ́wọ́ bá ti pa láṣẹ ní kí á ní wàrà ṣe sà

nàbíyùlọ́hì zakariya anábì ọlọ́ zakariya òun lè tí ó rẹ̀ tó léfò ọ̀rọ̀ tiẹ̀ náà á padà ká níwájú a ti kà sẹ́yìn gan tafsir tó kọjá فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل علي زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب إن الله يرزق من يشاء بغير حساب àti tún síwájú ìyẹn ní Ramadan ọdún tó kọjá Zakariya inú rẹ̀ dùn orí eléléyìí ọmọ ọ̀gá wa ní fẹ́ gbàtọ́ yìí èèmọ̀ tí wọ́n ń rí òní wípé ọlọ́ọ̀bá bá rí ọmọ náà ọlọ́run sì gbàdúrà rẹ̀ inú yàrá tó gbé mọ́ríyàmù sí lásìkò jù tó bá wọnú ibẹ̀ yóò bá àwọn nǹkan èso tá ń jẹ lásìkò ẹ̀rùn tó bá dásìkò nigbati tí ń tọ́ mọ́ríyàmù lọ́wọ́ Zakariya ń tọ́ mọ́ríyàmù lọ́wọ́ tí ó tẹ̀ ní sí kankan nú ilé tí wọ́n lè jẹ tó ń bá kẹ́ni kó ń wọnú yàrá rẹ̀ lọ kí lọ́mọ yìí rí jẹ oúnjẹ tí wọ́n ń jẹ lásìkò òjò tó bá jásìkò òjò ni tó bá ni yóò bà lọ́dọ̀ rẹ̀ oúnjẹ tí wọ́n ń jẹ lásìkò ẹ̀rùn tó bá sí jásìkò òjò ló bá lọ́dọ̀ rẹ̀ yóò bà yóò máa fẹ́ mọ̀ oúnjẹ àsìkò òjò rèé lábálọ́dọ̀ ẹni gbẹ̀rùn yìí ó sì kó oúnjẹ àsìkò ẹ̀rùn rèé lábálọ́dọ̀ ẹni gbẹ̀ òjò yìí kọ́ọ̀lá tó wà mílẹ̀ ẹ̀ǹdìlá ní kékeré rẹ̀ lọ́mọ kékeré mọ́ríàmù sì máa fèsì á ní gbogbo ohun tó ń bí mi léèrè yìí oúnjẹ yìí àtọ̀dọ̀ ọlọ́run torí pé inna Allah yarzuqu man yasha bi ghairi hisab torí pé Allah subhanahu wa ta'ala ní máa sọ ọlọ́run bá ní kẹ́mi tó jẹ́ pé Zakariya ò fi gbogbo ara dààmú lórí jíjẹ múmu Maryam ọlọ́run fi kẹ púpọ̀ so nǹkan tó bá fọmọ ti wọ náà tán ní kó tọ́ iṣẹ́ ńlá ni kí ni tí ó mọ̀ jẹ́ kí ni tí ó mọ̀ mu nígbà tẹ́bi òfin ní yọjú rẹ̀ tí ó kò ń padà sọ́dọ̀ àwọn òbí òun ọlọ́run sì fìlé ìkẹ́ albarika Maryam ọ̀ràn ọ̀ràn Imran albarika Maryam ọ̀ràn Imran so bọ́rọ̀ àyà yìí ti jẹ́rì wọ́n padà sí táǹkọ́ ní alùkóró à balloting ò ní wọ́n ṣe tó fi dígbà fi mẹ́rin tí yóò sàlágbàtọ̀ fún mọ́rọ́yàm àyà yìí ó ní àwọn ẹ̀kọ́ tó kó sínú nínú ẹ̀kọ́ tó kó sínú annanabiya lam ya'rif al-ghayba hatta uhiya ilayhi fa kayfa biman dunahu min atba'ihi ó ní pé ànábì ọlọ́run ọba kan láyé kì í mọ̀mọ́ kọ̀ọ̀kọ̀ o kì í mọ̀mọ́ kọ̀ọ̀kọ̀ àfìgbà tọ́lọ̀ bá ránṣẹ́ rẹ̀ sí nìkan ló kù báwo wá láwa tá a jọ ọmọ lẹ́yìn àwọn ànábì láti wá mọ̀mọ́ kọ̀ọ̀kọ̀ àbí ọlọ́run bá ní wàmà kún ìtàládẹ́yìn ọlọ́ni záàlì kẹmin àmbá ìlúgọ́ ìbìnú ìhìn ilẹ̀kì gbogbo àwọn àtàrí sátá sọ fún wọn àti ìyá rẹ̀ yìí nínú mọ̀ kọ̀ọ̀kọ̀ ni àwọn ọlọ́run láṣẹ ń ṣàlàyé rẹ̀ fún wọn ànábì táǹtàṣì rẹ̀ fún wọn so ń jágbà náà bí onímọ̀ nípa àwọn nǹkan yẹn tẹ́lẹ̀ ìgbà tẹ́ni tọ́lọ̀ ń fẹ́ràn jù ní gbogbo ọmọ ẹ̀dá èèyàn tó dá tó sì lẹ́ni ìkẹyìn àwọn ànábì ọlọ́run ẹni ìkẹyìn àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ ń jẹ́ àmọ̀ pé kò nímọ̀ kọ̀kọ̀ bó wá làwọn tá a jọ ọmọ lẹ́yìn rẹ̀ ó sì wá mọ̀ náà ni wọ́n tó bá ń pàpè mọ́ra kó o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí lámà yìí ó yìí sọmọ lẹ́yìn ànábì sallallahu alaihi فقد كفر بما نزل على محمد صلى الله عليه وآله وسلم ẹni yòówù tó bá lọ ọba láwo àbódọ́rọ̀ ọba lágbígba àbólò bá fa àfàdó lòun ní mọ̀mọ̀ ìsáàbì àbóhùn tó lọ́nà kan tóun fi mọ̀ nǹkan tó fi mọ̀mọ̀ kọ̀kọ̀ tó bá sì gba ntẹ́ni yẹn bá sọ fún gbọ́ lódodo tó gbà wípé bọ́ ti lọ́rọ̀ òun ó rí lọ́jọ́ iwájú náà lórí èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn táwọn ò mọ kí ni tó fà táwọn wá ń sọ̀sọ̀kú sọ fún un pé à ìtọ́rọ̀ rẹ̀ ti wọ́ wá rèé láti kékeré rẹ̀ náà ti ṣe báyìí fún ọ ẹ̀yìn ìyá rẹ̀ ló wà ńgbà tí wọ́n ti ṣe kíní kan báyìí fún ọ téèyàn bá gbarú rẹ̀ gbọ́ irú ẹni bẹ́ẹ̀ ti ya kèfèrí sí òfin ọlọ́run ọba tọ́lọ́run bá sọ kàlífàánà sallallahu alayhi wa alihi wa sallam torí tó ṣe gbà náà òun bíbá sí ìgbà tọ́lọ́run ń ẹni tí máa ránṣẹ́ ìmọ̀ kọ̀kọ̀ sáwọn ànábì ọlọ́run òun náà ni ọlọ́run ọba tó rán wọn iṣẹ́ òun ni ọlọ́run ọba tó rán wọn iṣẹ́ ìmọ̀ kọ̀kọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tá ń pàpè mọ́ra láwọn mọ̀ yẹn ní tú rí tí ò rí bẹ́ẹ̀ fún kì í sọ ọlọ́run ọba ti fi wọ̀n wọn o gbogbo tó ẹlòmíì gan bó bá sọ tíṣù gan bá fẹ́ rùn jù gan yóò kó òun dọ́dọ̀ wọn kó mọ kí ni tó fà tíṣù òun fi rùn jù <laughs> gbogbo tó bá òfin wọn sọ fún ọ àwọn ṣèyà ọ̀fẹ́yìn ọ̀lẹ́jìn àwọn èsù gbèlèké náà àwọn àjànú àwọn ni wọ́n ń gbèrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí wọn létí táwọn náà ń sọ jáde lẹ́nu kì í sọ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ló rèéfì ilẹ̀ sí wọn. àwọn gọ̀bìyàt ìmọ̀ kọ̀kọ̀ tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tọ́lọ́run bá wọn ànábì ọlọ́run àtọ̀dọ̀ ti ń wá o ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀kọ́ ta tún lè rí kọ́ nínú àyà yìí ó ní wípé ìmọ̀ ṣe balloting náà pé ká da la fẹ́ kí wọ́n ṣe nǹkan kan èèyàn bíi ọgọ́rùn-ún náà ló sì ń jà lórí nǹkan káwá kọ̀ kankan sínú pépà kọ̀ọ̀kan kankara rúbúrúbú káwá dà kalẹ̀ lóye ọgọ́rùn-ún àmọ́ ká kọ years sínú mẹ́ta péré kí no no wá wà ní gbogbo tó kù káwá ní gbogbo yẹn wá mo ti bá ti rí nu pépà sọ síta eléyìí nínú àwọn ọ̀nà tá a fi mọ ẹni tó yẹ kó ṣe nǹkan ni níbi ìdíje eléyìí sì wa ni E pé lánàá yìí òní Allah subhanahu wa ta'ala pa Imran láṣẹ pé kó lò pẹ̀lú àwọn lẹ́yìn rẹ̀ láti fi máa talentio salágbàtọ̀ fún Maryam so kìí ṣe wọ̀ lábẹ́ ẹ̀sìn nǹkan ẹyọ kan oṣù lèèyàn ní tí èèyàn fẹ́ fi sẹ̀mù fáwọn ọmọ èèyàn nínú ilé kéwú àbí ní kíláàsì so èèyàn kan ọmọ sì ń lọ bí táàtì inú kíláàsì fún èèyàn èèyàn kan wá pépà bí táàtì náà ni no no no ni ó kọ sí twenty nine ẹnẹyọ kan péré ní ó kọ yẹ́sì sí ẹ̀tọ́nà bá ti ní olómú yẹ́sì lọ́kì ìyẹn èsì fàṣíámá èsì pé èèyàn ń wọ ìwà ìwà ìwà wípé mo bóun ni yorùbá ara islam ò takò ló fi ṣe muhammad sallallahu alayhi wa sallam bó bá fẹ́ ṣèrìn àjò àwọn ìyàwó rẹ̀ ó pè gbogbo wọn kalẹ̀ yóò wá sí kúrò àyí àwọn ńlá wá ń pè alukúrò àwọn pè ní yóò ra rúbúrúbú yóò wá dá kalẹ̀ yóò ka wọn ẹni tó bá ti mú ìrìn àjò gbogbo ilé yóò bá nàbí sí ìrìn àjò kò ní já pé àbá nàbí ìwà ṣáájú ìwà ṣáájú náà ni wọ ojú ṣáájú ẹ ṣeun ojú ṣáájú ojú ṣáájú lọkọ wá ṣe umu àgbà náà ni jọ tí wọ́n lọ sí Èkó umu àgbà náà tún ni jọ tí wọ́n lọ sí Kàlàbá umu àgbà náà tún ni nígbà tí wọ́n tún lọ sí Ìlọrin umu <laughs> àgbà náà ni nígbà tí wọ́n tún láwọn fẹ́ lọ sí ìnáwó kan ní ní Kánò wọ́n sì lè jẹ́ umu àgbà gbogbo ìgbà bó bá ti ju gbogbo bá lọ́sìn yìí kalẹ̀ tí gbogbo wọn jọ mú ó kù sórí kọ́dàrú ìbá ti pé ìyàwó ẹ nínú ní sí gbogbo rẹ náà bí ti ìyàwó ti rí nìyẹn báyìí bá ti ta kúrò ayé kalẹ̀ ìwà ojúṣàájú ò sí ń bẹ gbogbo àwọn obìnrin tó kù bá mú ètí ìyàwó àṣà bá ti mú báyìí yóò ṣe dèrèdè ipò bí àjọ ni ló fi láǹfààní kó máa gba ọ̀pọ̀lọpọ̀ àdéhìsì wá ní ilé àjò fànàbì èyí táwọn ìyàwó tí wọ́n wá bẹ nílé tí wọ́n sí ilé a àwa obìnrin tá à ń bẹnu léyìn pẹ̀lú ọkọ wa bí tá a ti tó méjì tá a tó mẹ́ta tá a ti mẹ́rin a gbọ́dọ̀ fi ṣèbínú ìlànà Islam ni ìlànà táwọn ànábì ọlọ́ọ̀ tí wọ́n síwájú iṣẹ́ ọlọ́ọ̀bá náà lò ní òun lọ́lọ́ọ̀ gbé jáde nínú ayà yìí fún wa yìí lára ẹ̀kọ́ tàbí orí kọ́ nínú ayà yìí anàlẹ̀kìtìsọ́mà fìlẹ́yàtì mafkúrùn aláwájì mẹ́dìí wàlẹ̀hásì bí máa كقوله تعالى سارقوا إلى مغفرة من ربكم وكقوله تعالى وسارعوا إلى مغفرة من ربكم وكقوله تعالى وفي ذلك فليتنافس المتنافسون وليس على وجه التنازع والمجادلة كقوله تعالى إنك ميت وإنهم ميتون ثم إنكم عند ربكم تختصمون إنه يقطع تقول قول إنه آية ó iṣẹ́ fanfa àti ìmọ̀ ìjà lórí pé tàlẹ́ntì ó jẹ́ alágbàtọ́ fún Maryam tàlẹ́ntì ó tọ̀ yìí tọ́lọ́run ọba dákọ nínú àyà yìí ọlọ́run dákọ rẹ̀ lójú pọ́nà kó fi yìn wọ́n ni torí gbogbo wọn ń ṣe alápá wọn ṣe alápá tẹ̀tẹ̀ wọn ṣe wọn ṣe díje èmi mo fẹ́ tọ́ Maryam èmi mo fẹ́ tọ́ Maryam so ká ṣe díje lórí tí yóò lè wakún lórí wájú ọlọ́run kágbégbá díje lórí iṣẹ́ eré Islam faramọ́ni.

lọ́bí ìwá foríjì níwájú olúwa yín hmm? láyé mi wàsáàrí ìrú ilẹ̀ ẹ̀nà ṣọ́rọ̀ tí nà wọ̀bíkùn ẹ sáré tètè ẹ fi jagbága lọ́bí àwọn iṣẹ́ tí ó mú yín ráforíjì níwájú ọlọ́run ọba yín láyé mi wà fi ìzáàlì kẹfàlìyẹ̀tẹ̀ náà fásilùmùtẹ̀ náà fi sóhun níbi iṣẹ́ dáadáa yìí o fàlìyẹ̀tẹ̀ náà fásilùmùtẹ̀ náà fi sóhun gbogbo ẹ̀yin olùdíje ẹ̀yin tí ń bi fagagbága ẹ compete engage ara yín lórí competition lé lórí ẹ fi gagbága ẹ lè ra yín láré Islam ò bọ́nà ti dá akọ ọ̀rọ̀ yìí kì í ṣe pé ó sọ ní sọ pé tí ò da àbí wọ́n jiyàn àbí ká máa jà yányàn ká máa wá lórí aburú ti dá akọ láyè mí nígbà táwọn kèfèrí tí wọ́n sànàbí àwọn onígbà fún wọ́n sì pọ́ àwọn pa wà nábì ni ọlọ́ni ìnà kàmá yìí tún ìdá àwọn sì báwọn ó pa ọ ni wọ́n dẹ́rùbọ̀ báwọn ó pa ọ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìnà kàmá yìí ó kù wà ìnà hùmà yìí tún àwọn náà táwọn náà halẹ̀ pa yìí náà àwọn ó kù kùmọ̀ sí wọn àmọ́ o ẹ padà sọ́dọ̀ yín mọ́ wá sí fanfa fanfa ayé yìí fanfa wípé ṣé mo sọ fún yín láyé pé ìwà kẹfìrí ìwà ẹbọ ò dáa yóò wáyé láàrin ẹ̀yìn ahmed muhammed àtàwọn ẹni ọlọ́run tí wọ́n ró lẹ́yìn rẹ̀ sí àwọn kìfìrí. fàfà yẹn ó wáyé á sọ fún yín gbà náà lóòótọ́ mi ń sàfà a máa gbọ́ wà àwọn òdodo já pé kí mọ̀lẹ́bí ò ṣùgbọ́n nígbà tí máa ń pọ̀ kìí sojú pọ̀nà yẹn lọ́wọ́n bá ti lo tẹ̀sítàsímúnà ń bí bí sojú pọ̀nà wípé àwọn ẹni eré wọ́n ń ṣe ìdíje wọ́n ń ṣe fagagbága láti mọ̀tálẹ́ntì ó ṣe alágbàtọ́ fún Maryam aida Allah subhanahu wa ta'ala alibarika Qur'an ìmọ̀nà Qur'an àti ìmọ̀ àti ìmọ̀lẹ̀ ń wa èyí tó ti ṣe fún wa kí kí kó wa afẹ́ tafsiri wa ọdún ju wákàtí kan lọ ó pọ̀ jù so lẹ́yìn wákàtí kan yẹn ní bá wá ní béèrè yóò láǹfààní àti béèrè ìbéèrè so yóò mọ jẹ́ two to three so gbogbo questions náà láàárín twenty to thirty minutes ni bá ṣe fẹ́ maintain ẹ̀ nìyẹn torí tí ò bá pọ̀ púpọ̀ ara ń fa náà ti lè gbọ́ bàbá download ẹ̀ abẹ́lọ́ subhanahu wa ta'ala kúlẹ̀ wa kúlẹ̀ àgbẹ̀yẹ̀ sì ní báyìí lọ ó lè la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk títí di Allah subhanahu wa ta'ala táàmà tẹ̀síwájú láti yáyà 45 adọ́lá subhanahu wa ta'ala kó sọ́wọ́ta yọ̀gbà náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin wa sallallahu sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi ajma'in